Thank you. ọ̀rọ̀ ìlẹ́yìn ìdílé àpapọ̀. ẹni ní ìgbàgbọ́ ìgbàgbọ́ ìlọ́rọ̀ kápẹ́wọ́ ìlú àdìgbàrà nínú ìdánilẹ́kọ̀ọ́ lórí ìgbà. àti bàbá yàtọ̀ wà láàrin lẹ́yìn ìgbàgbọ́ ọ̀rọ̀ ní owó tí wọ́n ti fi ìgbà sí tá a fi ọgbẹ́ ẹgbẹ́ wọn lò ṣùgbọ́n ìdára òun ni kájé ìwé orí sọ́mẹ̀ tó wà lórí ẹ̀ wá sí ìwọ̀n ìwádìí ó lè jẹ́ ìwé lásán ó sì lè ní kágbé bẹ̀rẹ̀ ní kátó ní ilé ẹ̀yọ́ òun ni àwa wà lọ́wọ́ tá a ti dá wà láyé tó wà lórí ilé ìwé nínú ìdánilẹ́kọ̀ọ́ tó dáa pẹ̀lú ìyá tó máa wà pẹ̀lú. wọ́n ní ìwà ìsọ̀rọ̀ fún ìlú àgbègbè ìlà ọ̀rá wọ́n ti ní wọ́n yẹ̀ fún níbi ìlànà àti ìgbé owó ní wípé ọmọ ìrọ̀lá wípé ìlẹ̀ òní wípé ọmọ ìrọ̀lá wípé lẹ́ka bá ti wọ ẹyẹ nílé ìlànà ìlànà tó wà bẹ́ẹ̀ ìgbé bẹ́ẹ̀ ní wípé ọmọ ìrọ̀lá wípé. وتدل بيان المساومة في العالم sísàlàyé òdiwọ̀n tí ó máa jẹ́ tẹnudọ́ bá jẹ́ ìjẹ́ tí wọ́n dé ìgbésẹ̀. àwọn òṣìṣọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún àbílẹ̀ yóò tó máa jẹ́ tẹnudọ́ nílẹ̀ nínú ìwọ́ láti nínú tí lágbára lè ní bọ́ọ̀lù láti. Sàlàyé bọ́ọ̀lù láti. Ní ti jẹ́ bẹ̀rẹ̀ náà, òun náà lè kápẹ́ lórí ìgbésà nínú jáde nínú òun náà lè bẹ̀rẹ̀. ṣùgbọ́n sábà ilẹ̀ ló bá sí dáadáa àwọn àbá ọ̀tún àtúntò yìí gẹ́gẹ́ bí ìjọba akẹ́kọ̀ọ́ wọ́n tọ̀ wọ́n na akẹ́kọ̀ọ́ yẹn wọ́n ní kẹ́lùmọ̀ ọ̀kọ́ láti nínú títì àbí ní abẹ́ láti àlùmọ̀dárọ́ wọ́n ní àwọn jàmbó tí wọ́n ní àwọn jàmbó wọ́n rẹ̀ wọ́n ní àwọn tó pọ̀ jù nínú àwọn àbáwò ní máa gbígbé yìí kọ̀nì bẹ́ẹ̀ ni máa ní ìyá àyàfi àbáwò àbáwò mọ́mọ́ yìí àti àwọn tí wọ́n tẹ̀lé lọ́jà àti wọn làwọn òfin ló. مصطلح wọ́n ní ìgbà yòókù jàmú olùkùkọ́ àkùlàkà mùsọ́lá olùkọ́ọ̀lá wọ́n máa ń lo mùsọ́lá olùkọ́ọ̀lá yìí alámúláfò àdáhàlì alámúláfòmọ́dá àdáhàlì dáhàlì yẹn náà lè tó bùkátà àti ẹ̀jẹ̀ dáhàlì. ẹ̀rù pé a ní wọn wá ní jápá kọ́ńtà yẹn àwọn àbọ̀ ọ̀hún tó kọ́ kẹ́lẹ́ wọlé jápá lò dal nye naa, nítorí naa di náà òun náà wà pọ̀ lọ́wọ́ àgbà láì torí pé jápá lọ́la àmọ́ yàrá bẹ́rẹ̀ abẹ́kọ̀ gbọ́dọ̀ tó fún ọdọ mọ́yìn sílẹ̀ pé òun náà jáde náà mo pé tó jáde nínú oko òun náà kìlọ̀ ló ti jáká nínú mùsọ́láwù yẹn wọn ti jáká nínú dáadáa wọn máa ń lò ó ní oko máa ń lò ó ní nínú náà dáadáa ìrìn àwọn oní náà máa ń lò àwọn oní يعني عمل الإسلام أنا شعبية أنا شعبية شعبية نظم الإسلام ينظم وما ينظم ثم تقوم إلى إذن كبه نعني ثم تقوم ونعني ìjáde nínú rẹ̀. mo rò pé òun náà ti nínú nǹkan tí ń jáde nínú rẹ̀. الذي يأكل من ريح الأرض wọ́n máa ń lò fún ìgbà tó ti jáde láti ilẹ̀ bákan náà wà mùsùlùmí à wọ́n tún máa ń lò fún owó fẹ́ tí ẹni tó ń fẹ́ lórí ilẹ̀ yẹn náà ń lò wọ́n máa ń lò fún ilé yìí. wọn tún máa ń lò fún mùsùlùmí à ẹ̀ta balẹ̀ lọ́wọ́ ẹ̀ tó mú wáyé náà ní lẹ́sìn ẹ̀ ní wàá lórí rẹ̀. wọ́n ti ní kó sọ́ọ̀tì gbàgbá ọ̀rọ̀. wọ́n máa ń lò fún ẹni tí èèyàn wọ mọ́tò sílẹ̀ tí kò bá jákàlì yẹn náà nínú àwọn ìnáwó ni wọ́n bá lò náà wọ́n wá ní jákàlì tá a sọ yẹn tí ó fi jẹ́ ìbámu sí abala tí tá a lò náà ní ó wà láàbù lẹ́yìn ìyá àtúntò àlẹ́ ní máàlì ìhàwù rẹ̀ wọ́n lò náà ní owó ìyá tí ẹni tó ní ilẹ̀ ìyẹn ni ntòun fẹ́ kà ìdíkà tóun fẹ́ kà lọ́dọ̀ wọn tó lẹ̀ fẹ́. ẹ̀rọ àwọn ẹlẹ́bi yá kúrò àlejò máa ń kó áwù nínú ẹ̀sìn káàdì ẹ̀ńtọ́rẹ́ǹtì lọ́wọ́ rẹ̀ owó tóun fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ yẹn. yálà owó ni wọ́n ti fẹ́nu kò lé lórí ni àbí nǹkan tó bá jáde gbogbo yóò máa jẹ́ mọ́ọ́sì ìsìláàdì náà mọ̀rọ̀gbé mọ̀kọ́bí ìdíni ìdílé láàyè yóò máa jẹ́ owó nílò tó ń lo ilẹ̀ yẹn àti jíjáde bẹ́ẹ̀ yóò máa jẹ́ kí lẹ́gbẹ̀ẹ́ lápáàlì ìgbéga nínú tọ́wá jáde nínú ilẹ̀ tí wọ́n ó mú ẹni tó lè. mọ̀rọ̀gbé wàhálà yìí náà. wọ́n ní káwá pẹ̀lú gọ́ńdà táwọn ìlú wà á yàgò nà sí bí á ní ìdá àníyá ẹ̀rọ ẹ̀ yóò jẹ́ ìdíjà tá a ti mà tí wọ́n pín nínú tó jáde lọ́lẹ̀ ìyẹn pé ní òkúta tí wọ́n ti kú jáde kàfúlùmù ẹ̀rọ ẹgẹ́ ní kú jẹ́ one over three máa yá wọn nínú ẹ̀ náà tó jáde lọ́lẹ̀ àwọn àti one over four wà láwùjọ àríkà àti ìlúlẹ̀ nítorí wọ́n sọ ìlú àwọn ìsọ nínú bàbá ara àwọn sábà tó wà nílẹ̀ ó gbọdọ̀ jẹ́ pé sábà tó wà lórí màtẹ́ńdé tí ò ní jẹ́ pé wọ́n sọ pé kí n báyìí lánàá. wọ́n lé àti ẹ̀sọ́ ọ̀sọ́ ọ̀pọ̀ wa rẹ̀ lọ́sọ̀lá orúkọ àdébì anága àlà ọ̀ìbáwò ànábì ó gbogbo fún àwọn ará ọ̀ìbáwò lìdáàbì máa yá kọ́rí kò ní yá pẹ̀lú ọ̀kẹ́ fún tó bá jáde ní ilẹ̀ èdè gbọ́dọ̀ fún ìgbà báyìí ìrọ̀mọ́ wa. wọ́n ń ta ẹ̀rù kan náà fún ìgbà táwájú wa máa yìí ní ẹnì kan náà àwọn méjèèjì balùbáàdì yẹ̀wò àmà èyí tó kú ọmọ jẹ́ ti tẹ̀lé ìlú náà ẹ̀rí bá tàbá ilé náà tó lò ó. tí wọ́n bá ti sọ fẹ́ tó pé wọ́n á ní ṣe ìlú ọmọ àgbà ọ̀hún ó dùn ẹ́ pé tí wọ́n bá ti tó tó kọ́ ọ̀hún ẹ̀rí ìlú náà tó lò ó olókorí wa ni wa ti lè wọ́n máa gbà ó lọ pé àlàáni ẹni tó ti yọ máa kó ní wa ti lè wọ́n lọ olókorí tó wa ti lè wọ́n máa gbà wọ́n lè tẹ̀ ní olóyè ayọ́kùnrin náà wá ti jáde ní oko ẹ tó fẹ́ wa ni wa ti lè wọ́n lè wọ́n lè wọ́n máa kó lọ tó sáwá ti ní kó wa ti lè wọ́n lẹ́kùnlẹ̀ wọ́n lè wa ti lè wọ́n ọ̀rọ̀ ara kò tẹ̀sílẹ̀ bàtẹ́ ìdókòlè ìdókòlè ẹ̀ ọ̀rọ̀ ìdókòlè ìdókòlè لأن القول ta تطلق القول لهما فهو بيجي فإذا كنا نفسه آلهنا ثم بسوان ثم بسوان ìpín ẹnu sánú àwọn méjèèjì tàbájá náà nà ìdù àmọ́ ìpín ẹnu kejì náà ti fún ẹnu rẹ̀. ọ̀rọ̀ kan yẹn wọn ni wàhálà ojú ìkọ́ lè àdìsí mà á fún ẹ wọn ní ṣùgbọ́n tí wọ́n bá wa fún ìfẹ́ náà méjèèjì pé ni a ti mà tí wọ́n sọ yẹ

ìyẹn ní sẹ́fà ló kú ní ọmọ bàbá yẹn wọlé ibi kan ààyè kan láti tọ́wà láàrin epo àbí kéèyàn sọ pé iye kóró báyìí kóró twenty thirty ọwọ́ onímọ̀ nìyẹn gbogbo yòókù wọlé ní. mo rò pé yé wọ́n ní mìnàlá áwùjọ. منه اللي قال سنن جيدا والباقي الآخر هو ما شكل فيه ونظر إليه لم ولا لا في أربع حولين أو انصرف صاحب الحق أو انصرف صاحب الحق أما يقول لي كل ما جاء مقالك أن يعطيك مثل باب الدين àbí kó wọn kọ́kọ́ gba irú irú tó ń fún pé kọ́ lọ sùn. wọ́yà kòkòrò máa ń lè bá fẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ làwọn ṣẹ̀ṣẹ̀ wá pín èyí tó bá kù. wọ́n ní ìwé náà kọ́ láǹtẹ̀sí àlùbárọ̀ àti irú ìjọ gbogbo mi lélẹ̀ fún mi kí ọmọ ọ̀dọ́ dákú ìbáyìí náà pẹ̀lú àbí àpẹẹrẹ. lẹ́yìn òkúri tó ṣe ọlọ́dà ní pé kọ́díláyà kọ́dí ìdílé làwọn ìdílé ó lè jẹ́ pé tó jáde nínú lẹ́yìn nígbà yẹn ó ti rí ìpínlẹ̀ nìyẹn tó kó mẹ́fà lọ. Tora wa kọ́ ní ìlú ọlọ́run ṣe bí òṣèré ṣe bí ìmọ̀wó. Ọ wá jẹ́ pé òṣèré ṣe bí ìwọ̀n tó ti fara ní ẹni tó ti mílíọ̀nù ó para náà ó tún fẹ́ kó lẹ́yìn ọ̀sẹ̀ yìí tọ́lọ́mọdé ọ̀sẹ̀ tó lé. فيمتص به دون آخر هو òun ẹnìkan gbogbo yóò ní ìpín tó jáde nìyẹn dúnà àmà láì rí sí àǹfààní bàbá kejì bákan náà wọ́n nínú bá a ti sọ pé kò lálàáfíà لحديث رابي بن خليل ولا تنسى رابي بن خليل يوضع طلب عليهم ولأنه سئل عن ثراء الأرض بالذهب والفضة فقال ما بات به إنما كان الناس آمنين على آل رسول الله صلى الله عليه وسلم على الماديات وأبغال التداول وأشياء من فيعرف هذا ويفهم هذا ويفهم هذا ويعرف هذا ولم يكن للناس تراض إلا هذا ومن wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àbá wa wọ́n bẹ̀rẹ̀ nípa táàmù ní sàrọ́ọ̀lù àpò iṣẹ́ àbá rẹ̀ pẹ̀lú sàrọ́ọ̀lù àpò lẹ́yìn òun náà ni àwọn nǹkan tí wọ́n máa ń lò ó pọ̀ ṣùgbọ́n wọ́n lè lò ó àwọn tí wọ́n ní ìdílé fẹ́ jáde lápapọ̀ ìjà ìdílé wọ́n máa ń lò fún ọ̀wọ́ láwọn ọ̀wọ́ ìjà rẹ̀ wọ́n ní ìjáde wà ní tí wọ́n sọ pé owó kì í lọ àbí jáde wọ́n tún na owó kan yẹn mo ẹ̀rọ ní lẹ́yìn agbọ̀dọ̀ wọn tá a bá ti ta agbọ̀dọ̀ wọn tá a bẹ́ẹ̀ rà ẹ̀rẹ́ mọ̀ ní tá a wá ti ta àtúmọ̀ lọ́dọ̀ pé góòlù báyìí ṣe ti fà báyìí. ọ̀wà ní bàbá òbúrú pẹ̀lú sẹ́yìn iná bàbá mi náà mú yù àjìrú náà wọ́n ní ìpínlẹ̀ àti ìsọ̀lọ́wọ́ àwọn àlejò ọ̀sẹ̀lá àwọn èèyàn máa ń gba àwọn tí wọ́n gbé sẹ́kù lójú ayé àlẹ́bí alàlùmọ̀lùdíà wọn aládéhùn lórí àlùmọ̀lùdíà fúlàfẹ́ òun náà ni àwọn ntaalekpe níbi ìlànà ìlú nínú ẹ̀ náà ni wọ́n fi kàfẹ́rẹ́ ẹ̀ náà ẹ̀ gbàgbé kàrí ẹ̀ náà wọ́n fi ní ìlànà ìlú lẹ́tọ́ kàdáwó ìlú ìlànà ìlànà pé fún eléyìí ó ti lérú tó ti máa ń wù màdíyà ó ti lérú tó ti máa ń wù làwọn àti sàlàyé rẹ̀ pé táwọn àti màdíyà kí àmà dáhùn àlá ápáté lè má òun náà làwọn àgbà tó máa ń wù àlá ápáté lè má òun ni tó máa wù ní ètè tí tẹ̀ pé kótó tómi bá ń sàn kọjá báyìí omi yẹn jẹ́ gẹ́gẹ́ bí olúkọ́ nàìjíríà àwọn koríko àbáwọn nǹkan ọ̀gbìn tó wá wù ní apá kan pàtó ìgbóná àlùmáàdì yàrá àlùmáàdì yàrá àwọn tó wù ní ẹgbẹ̀gbẹ́ omi tó ń sàn kọjá lẹ́gbẹ̀gbẹ̀ni lẹ́gbẹ̀gbẹ̀ òun náà pèlú nínú àlùmá ìyá náà ní ọ́fíìsì làwọn bá sọ pé yíyà máa fẹ́ mú wà lá ápàdé ápàdé sẹ́kọ́ndì tẹ̀sí yẹn náà ní ẹgbẹ̀gbẹ̀ àwọn ápàdé ìgbàlè òun náà ní ápàdé màsíìlì màsíìlì látara sẹ́yìn àgbá òkú. yẹn ni agbara ojú àgbàrá tó gbà kọjá òye ojú àgbàrá tó gbà kọjá yẹn àwọn nǹkan tó wá wù ní apáàtì apáàtì ẹ̀ wọ́n ní pè ní bàbí àná. bákan náà wá ibi àwọn omi jẹ́ ń omi jẹ́ pẹ́lú àwọn àtàkùn yẹn ṣùgbọ́n òun náà láàárín omi kékeré tó ń sàn báyìí láàárín omi kékeré tó ń sàn omi odò kékeré tó ń sàn tọ́lá àbájá rẹ̀ yìí wọ́n ní tabaya aljayawi huwa majira ma'iyun sadir majira mada majira ma'iyun sadirun mutabarri'un min nahaj ẹ̀rí tó ẹ kó náà yọ aládàra àwọn odò kéèké àwọn odò kéékèèké àbí àwọn èèyàn ló sì máa ń mọ̀ ìyá sílẹ̀ tẹ kó nu rẹ̀ níbi kó níbi pé odò yẹn ló là àwọn èèyàn náà máa la ojú omi yẹn kó tún lè máa ràn lọ́dún táwọn níbi èyí ẹ má wàá tó bá ń gbin láìsí wọn á lọ lè la bí olú kan kómi yóò fi ya sọ́nà rẹ̀ káàdì bá máa ń gbé láìsí àwọn òbí irú yẹn là ń gbé kiri jàdáwó jàdáwó wọn làwọn tó wá wù bẹ́ẹ̀ wà á sì yá nínú sọ̀rọ̀ àtàwọn nǹkan nínú àwọn orílẹ̀-èdè wọn nílò àwọn eléyìí ìmọ̀ yá ní kò á dá. nínú tí wá sọ yẹn yá lùtù àdá eléyìí ó lè parẹ́ bẹ́ẹ̀ kọ́ má yé wàyà sílámù àdá kéléyìí ó lè o kéléyìí ó yé tòun tó jẹ́ pípé ẹ̀kẹ́ onílé léyìí wà inú onílé léyìí wà gbogbo ẹ̀ náà ló ní ìwò yá lùtù ada yẹ sílámù àdá ẹ̀kẹ́ tí wọ́n fi ní lẹ́yìn ọkọ̀ sọ wípé ní ìjọba yìí ní máa gbà kò lálàáfíà torí pé gbogbo ẹ̀ náà kọ́ ní òye tí a rí kò ada ẹwọ ẹwọ náà ti wọ́ ọ̀rọ̀ wá fún wa nǹkan tá à ń sọ yìí kan etí omi ló wà tí a sọ pé bẹ́ẹ̀ ìyá omi lọ jẹ́ ìyá omi kọ́ etí omi náà níbi tó wà yìí wà tòun ti bẹ́ẹ̀ àwọn eléyìí ó yè eléyìí ó wù wàyà sáwọn ada eléyìí ó yè wàyà sọ ada eléyìí ó ibomi wàá wàá wàá dá wàá sá wàá dá eléyò eléyò yé eléyò yé eléyò wàlá mi yẹ fún lè ní àbí kàrọ ẹ wà á fi gbé kò wá ní sí kankan nínú tó kù lẹ́yìn àyàfi kẹ́ni àyàfi eléyìí tó yé òun nìkan náà lọ padà kúlẹ̀ bàlídáàlíkà orí ìdí eléyìí zájà rà ẹnu. يعني النبي صلى الله عليه وسلم وأنبيا بمواعيد بعيدين لما فيه من الضرر nítorí ìnira àlùmọ̀ àti ìlà àgbàgbà àgbà eléyìí tó lè léyìí sí ìjà wà á kà àwọn àlùmọ̀ àgbà tó sì lè ní ìdíje owó ọmọ ènìyàn lọ́nà àbàjẹ́ lọ́nà tó ń bọ̀. fàámà sí ìbò màálù ṣùgbọ́n ilé ìta àmọ̀ nínú pé madmoon nínú àwọn nǹkan bí nǹkan yẹn ó kójọ nínú á rí i pé padà bá tàbí àwọn màálù yìí pé kò sí tó burú ń bẹ̀ àmọ́ pẹ̀lú tá a sọ yẹn ẹ̀yẹ kó lè rí ẹ̀ o torí pé kẹ́ni kò lálàáfíà léwu jẹ́ ọ̀rọ̀ ìfọ̀sọ̀rọ̀ wa fún wa lábàlá ilé ìlú mọ́tẹ̀ẹ̀mí. bàbá bẹ́ẹ̀ ti kàrí ìlú lórí àwọn ọ̀rọ̀ wa fànífàtàlà àdìsí alàkàrí ìlú lára àti àlàmà yóò fi látọ̀ra wọ́n ní àdìsí làkà yìí ó ń tọ́ka ó ń bẹ̀rẹ̀ lórí wípé wọ gbígbóko fún mi àdìsí nílẹ̀ láti jágo àlàmà yóò fi ìlàtọ̀ra lórí tó lè dìsí wàlìyàhálà àbí àìmọ̀ká wàyú yíbu àlùmùsájárọ̀ lẹ́yìn náà tí ó wà á dá ìbára ẹni jà tí ó wà á dá lẹ̀ láàrin òṣèlú nígbà tó bá ti pé ẹnìkan wọn tó kó fún ó ti ṣiṣẹ́ láti yọ nípa èrè oko wá jáde lórí tí wọ́n ti wá fẹnu kò lé lórí gbogbo tó wá jáde bẹ́ẹ̀.

ìgbà tó wàá wò ó wá lọ jẹ́ ti ẹ̀gbẹ́ bí ẹni tí ó tóun da ẹni tóun ti ògbó tóun tó ògbó nìyí lẹ́wọ̀n pé àti kó bí ẹni tọ̀hún kalẹ̀ yóò fẹ́ gbẹgẹ́nẹ́ yóò fẹ́ sọ̀rọ̀ ìdóde ìsìláàmù ọmọ tó jẹ jà ìgbó tó bá ti wà lábẹ́ wípé pàṣẹ́ńtéèjì báyìí ni bí ewu bá bọ́ sínú ẹ̀gbẹ́ ìdánilóko ó fi hàn yí pé ẹ̀gbẹ́ kejì tó kù yẹn torí ẹ̀ náà wọ́n tó bá ti fi ìjọba kù lé lórí. mo rò pé ìtàn yóò wá. àti sọ pé wà ní wà tó lè ní tọ́. ewu jẹ ẹ̀fẹ́ ìdánú oko èyí tó kù náà tí wọ́n bá rí bẹ̀rẹ̀ náà wọ́n á tó wà ní wà tó lè lórí ọjà kó wá lọ jẹ́ pé ẹgbẹ́ títẹ́ nìkan nìkan létí létí létí létí jẹ ó bẹ̀rẹ̀ pé ẹni létí jẹ tí ẹ̀yẹ òun ní tó bàrẹ̀ òun fún ọmọ òun lókun tàwa lókun sẹ́ni tó lókun tó fi oko láwùjọ tó náà tí òun tẹ̀sán bàrẹ̀ òun lókun jẹ àbẹ́ni tóun náà pé ilẹ̀ fún ni láàrin jíjẹ ọdún kan tóun náà ti ń pọnu lákàrẹ̀ tóun náà ti pé àwọn èrò lé lórí pẹ̀lú òkú ẹ̀rẹ̀ ń balẹ̀. nǹkan kó bẹ́ẹ̀ jáde tí nǹkan kó ń tún bá kó gbóhùn náà láàbà bàbá yẹn bẹ́ẹ̀ àwọn ọmọ ìwà ti gbogbo jáde. òun náà pé àwọn tó gbogbo bí tí wù nǹkan kọ́ wà látọ̀dọ̀ tó náà ní oko oko kọ́mọ́dà ẹgbẹ́ tẹ́rí bẹ̀rẹ̀ yóò jẹ́ ti ní lọ́dún yìí kódà kódà kó kà ń wáyé àánà tí mo fi ilẹ̀ ilẹ̀ ẹ̀jẹ̀ náà ẹ̀jẹ̀ ẹ̀fẹ́ tọ̀ra dáadáa fún àtàkùn tó ṣẹlẹ̀ àtàkùn pé àwọn kòkòrò kápá ìlú bẹ̀lẹ̀ ẹ̀ka ṣùgbọ́n gbà tó wá jẹ́ títí pé kò ṣe kéèyàn nìkan kódà ó tó lé ní ìgbà nígbà yìí. àbáyé pa wàyí ni ayé tó tún káàbò tó àti kọ́dà tó tà bọ̀ wá. ẹni tó mú lóru kò fẹ́ lè tàbí lẹ́sẹ̀. tọ́wá ti mọ̀ yìí pé ẹ̀fẹ́ ní ìlú gbogbo ó lè mọ̀ ojú tó tẹ̀lé tẹ lórúkú sí àgbẹ̀ ìkẹta tí yé mi náà ní wọn bá ti sọ nípa ìpolówó ẹgbẹ́ fáìlì sọ ìyàwó tó kó kó lè lọ lóko díẹ̀ tẹni tí àgbẹ̀ bá dá oko tó ti sàn tó bá pọ̀ tó bá pọ̀ dáadáa kó tó bẹ̀rẹ̀ sí máa ro àwọn olùkọ́ tó wà yìí yóò kọ́kọ́ fojú wo ẹgbẹ́ ẹgbẹ́ olówó ti bẹ̀rẹ̀ tó yẹ pé fún òun ló parí ẹ̀ fún fún igbó yẹn kò ní àbẹ́tìfẹ́ táwọn sì. àwọn tó ọ̀rọ̀ nípa tó ti rárá wọn bẹ́ẹ̀ lè lọ. torí pé tó bá pọ̀ tó kò yẹ bá pọ̀ dáadáa tó tó ń lo ìlú kankan. tẹ́lá àgbẹ̀ lórí ẹni pé ilé àgbẹ̀ ọlọ́run bá àgbà ń ta lẹ́yìn tí wàá fún èèkù máa wọ̀. tẹ́tọ́ lágbàáyà bọ̀ òun ló fà mí tẹ́tọ́ ọ̀pọ̀lọpọ̀ ń lọ àwọn àfà ọ̀pọ̀lọpọ̀ ń lọ àwọn àfà sábà ní a máa ń bàbá jùlọ náà àwọn àwọn bàbá àwọn àfà àti ìgbà wá láwọn àfà àdáadáa sábà kò lò ọdún fún nínú téèyàn bá dà nípa ní ìmọ̀ òun tí òun jẹ́ gbà. tẹ́wáyé tá a gbà lórí ìlú tó wá dá ní pọ̀ nínú tó ràn wá gbàgbá nípa tí náà ní pé wàhálà díẹ̀ náà pọ̀ gbègbèrè tí a gbé ẹ̀fọ́ arọ pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn ọmọ àti tí wọ́n lò àti oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ kẹ́míkà tá a fi ń lò náà jẹ́ ọ̀pọ̀lọpọ̀ kẹ́míkà tí wọ́n ń lò ní kò láyé jọ́n kò sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ààrẹ àwọn àrùn tó ń bí náà ìlú ìjà ni. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́míkà tá ń lò ní ìlú wọn ti ń ga ní ta gbogbo níbi àwọn nǹkan jíjẹ náà náà lẹ́yìn. òun náà ń bá àyè ti bẹ̀rẹ̀ kọ́lọ́kọ́lọ́ àwọn tí mo fẹ́ ló tẹ̀ ní pé pẹ̀lú àwọn ìṣẹ́lẹ̀ àwọn wàhálà yẹn tó máa ń ṣe ń gbà náà àwọn wo ẹgbẹ́ ìkúlájúdé bẹ̀rẹ̀ sí máa ro tó jẹ́ bí pé ká ló parí ẹ̀ ìdáàbà parí ẹ̀ ká tó ní ẹ̀gẹ́ ẹ̀bẹ̀ koríko yóò ní sí ìkún pa nǹkan tá a jù sílẹ̀ àdúgbò ní ìfẹ́ púpọ̀ lórí ìgbà bẹ́ẹ̀ tẹ a mọ̀ pé tó bá ti lọ jẹ́ tuntun pé ọba ti jẹ́ nìkan gbẹni tó nílẹ̀ ẹni tó ń ro kó ní ojú òbí tó ti lè fi lè ṣe gbọ́dọ̀ ṣe ti lè fi lè kò wulẹ̀ ní kókó sí i kakulétì olóyún òwò má kakulétì àti tiẹ̀ ló kún tó lè gẹ́gẹ́ onígbà ló kún tó lò kọ̀ọ̀bá àlejò pé tó gbélé fún ibẹ̀ lọ́yẹ kó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kí ọmọ bá kó láti lè bá ọ̀pọ̀ wọ́n ti ti bẹ́ẹ̀ ọmọ yìí ti bẹ́ẹ̀ ti lórí ẹ̀ torí pé wàá ọ̀pọ̀ ọ̀gbẹ́ náà ó ní bí léṣe gbogbo ẹ̀ àwọn àkùnrin kan tẹ́lẹ̀ tó ní ẹ̀ bá ti pọ̀ jù lọ bẹ́ẹ̀ padà ó lè bá dáadáa kò lè jáde dáadáa lọ sí ọmọ jáde lọ tó yà á ti kírẹ́sì ìwálẹ̀ àti àti bọ́ọ̀lẹ̀ pẹ̀lú ìdàgbà torí ìdílé

tí ń tọ́ka lórí wípé kíkọ̀ fún àyè káánà ní kí nìkàlà ẹ̀lẹ̀ ó jẹ́ wípé nítorí ìdí yẹn ni wàyí ẹ̀ mẹ́kúta yàtà àdúrà á eléyìí tó yẹ pé àwọn èèyàn ti bá a rẹ wàlùkùnà nàgbéyì àlàáfọ̀ àwọn máa ń pín ilẹ̀. àlà ànàlànà àdìsí àbọ̀ ìpè eléyìí wa wàláhùn àdìsí eléyìí sì wọn náà fàrúbàmà àbọ̀ ìjásí àdìsí ó wá lè ṣeéṣe kí eléyìí tó jẹ́ tiwa kó mú kẹjá yìí dáadáa wàlà kúkúrú k'ele kẹjá ló fà á tí ṣẹ̀dá náà àbí tí náà yíká náà yí sọ̀rọ̀ lọ́wọ́ àìsàn sọ́dà tó pọ̀ fún àyè tó fi pọ̀ fún abẹ́. eléyìí jẹ́ tí wọ́n fẹ́ tọ́jú fún wa lábala bí tó fi hàn pé nínú mùsáwà àyè ń pàṣẹ déjì kan pé àbí àyè mú ìsìn kan pàdé kájú pàdé pàdé sí ìdílé lọ. a gbọ́dọ̀ tó torí pé tọ́ba ti tọ́lọ tó mọ̀ wá fún mi ní apẹ̀rẹ̀ márùn nínú oko yìí a àpò mẹ́wàá ni mọ̀ wá fún mi a iye owó báyìí tọ́ba ti ta ọjà rẹ̀ náà òtítọ́ kàmí o ó jáde ya kò jáde ya o bàtà bàtà pé ó ta ọjà lọ́dọọdún lọ́wọ́ rẹ̀ eléyìí wọn bá mọ̀ láti láti sẹ́yìn àgbẹ̀yìn làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀wọ̀n ń lò fún èyí tọ́pọ̀lọpọ̀ àyàmọ́ lónìí tó bá ti dọdọọdún sáàmù wá sí iye báyìí báyìí lọ́dọọdún kọ́ bá mú láti àwọn gbọ́ àwọn bá ti bẹ́ẹ̀ àti lóde òde. ṣùgbọ́n ká kọ́ ilé náà o ká lè bẹ́ẹ̀ ká gbọ́ yé ó wà lórí áàpù wọn bá ti lé wò torí ẹlẹ́ẹ̀kẹta ilé ìfowópamọ́ wọlé lábẹ́ ìlú rẹ̀ òun náà ní àlìjárọ̀ rẹ́ǹtì yàtọ̀ pa rẹ́ǹtì bàbá yìí tẹ̀gbẹ́ rẹ́ǹtì yẹn yàtọ̀ fún pé ọgbọ̀gbọ̀ fún mi pípẹ́ rẹ́ǹtì yìí ní wọ́lọ́mọdéjé àǹfààní tó fẹ́ sí àǹfààní yẹn kan àǹfààní yẹn kan ẹni yẹn mo rò bóyá wa látọ̀ sí èyí èèyàn rẹ̀ sì ní wíbáìrò àwọn tó wá sí wíbáìrò ṣiṣẹ́ ní ọjà wọn ó lọ rẹ̀ sí wíbáìrò áwàtì wọn ti rẹ̀ sí abẹ́kọ̀ọ́ àbíkálò pé èdè ìdíyẹ báyìí ló sàn iye tẹ́lẹ̀ yẹn wá pa níjọ́ yẹn ò sàn mo rò pé iye tẹ́lẹ̀ yẹn pa níjọ́ yẹn ò sàn àbúrò àwa ní àwọn ọ̀rẹ́ ìyẹn lórí èyí tá a padà bọ́ òun ni ìyárọ̀ òun náà ó ti lè lè wá sí òun náà wọ́n sọ pé mo rẹ́ǹtì ilẹ̀ ìlú ọdún báyìí. ṣùgbọ́n ákíkù eléyìí ló wọlé sí i. òun ni mùdárọ̀ ẹ̀ nípa tòun rẹ̀. ìyárọ̀ lọ́pọ̀lọpọ̀ bá òun sábà máa wà fún bẹ́ẹ̀ àti èmi ilé. mo rò pé torí pé àwọn eléyìí ní kò ní ìjàgbá tó ṣe ẹ wo tó ṣe ní ìjàgbá tó ṣe. ṣùgbọ́n ọyàtọ̀ sí ilẹ̀ òun lè gbé ó lè gba wí ká ẹ̀rọ kọ́lọ̀ ìlú sí nìkan kọ́mọ̀tì bẹ̀rẹ̀ ó lè gba wí ká ẹ̀rọ kọ́mọ̀ tí wọ́n fẹ́ tó fẹ́ lọ sí owó. àlọ́ rẹ̀ ti gba ẹ̀rọ lókè alábẹ́ ti kó lókè àwọn adéwì akóyèkọ̀tà àtúntò kúta àtúntò kẹrìnta àtúntò òun náà lájú òtítọ́ kẹrin tí ó fún wa ní ìgbà ẹ̀rọ wípé á ẹ ká tìmọ̀ bàjẹ́ a ẹtì iṣẹ́ púpọ̀ ìtọ́ka àbá ti ṣe bí kágbé kalẹ̀ ṣe bá ti ṣe ìgbà ọ̀kan náà làbàtì tó a ti ṣe kalẹ̀ kọ́dà lẹ́ àgbègbè ni a dá ìgbà rẹ̀ padà láti ṣe ìgbà náà ẹ̀rẹ̀ tó yàtọ̀ sí ilẹ̀ tó ṣe pé eléyìí ọ̀nà ní èdè fún ìgbà tá a ti ṣe orí nínú ilé olóòjẹ́ kó wúyà yìí lóbi jẹ́ sí pé ìgbà tá a bá dé abala ìṣe àwọn tààlà ó ṣe bí àwọn tọ́ka tó ní pẹ̀lú àkókò wa ní ìṣe àwọn tààlà ìdí náà láti dúró lẹ́yìn àwọn lè máa tẹ̀lé wájú gbà mí ní báàbí àgbàgbé àlùjáàrọ̀ وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم السلام عليكم